وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم بتقوى الله سبحانه وتعالى كما أوصي نفسي بذلك وذلك لأن الله سبحانه وتعالى أمر بها في غير ما آية في القرآن الكريم وحثنا ورجبنا في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة ويا عباد الله اشكروا لله سبحانه وتعالى على نعمه عليكم التي لا تعد ولا تحصى ومن أكبر نعم الله سبحانه وتعالى على عبده نعمة الإسلام ثم بعد ذلك نعمة بلوغ شهر رمضان واستطاعة على الأعمال الصالحة في هذه في هذه الأيام من صيام وقيام وتلاوة القرآن وصدقات وغير ذلك من أصناف أعمال البر فهذا عباد الله يستحق الشكر لله سبحانه وتعالى والشكر لله سبحانه وتعالى كما يكون في اللسان وكذلك يكون بطاعة الله سبحانه وتعالى بفعل أوامره واجتناب نواهيه فيا عباد الله قد دخلنا بل نحن في صميم العشر الأواخر من رمضان ونحن نتحرى ليلة القدر ونسأل الله سبحانه وتعالى أن يوفقنا أن يوفقنا لهذه الليلة المباركة وأن يستجيب دعواتنا فيها وهذه وهذا موسم من مواسم العبادة في هذا الشهر المبارك وهناك مواسم أخرى أمامنا ينبغي أن نستعد لها وأن نعد لها كل ما في وسعنا من الأموال والطاقة والقوة ومن ذلك عباد الله زكاة الفطر وزكاة الفطر عباد الله من من العبادات التي أمر النبي صلى الله عليه وسلم بها في شهر رمضان أو, أو في آخر شهر رمضان فزكاة الفطر عباد الله هي زكاة آه، بدنية زكاة بدنية نخرجها تطهيرا لبدننا ولقلوبنا مما عسى أن نقع فيه آه، في من المحظورات في شهر رمضان وزكاة الفطر عباد الله واجبة على كل مسلم ومسلمة وذلك بأمر النبي صلى الله عليه وسلم كما صح ذلك من حديث عبد الله بن عمر رضي الله عنهما الذي أخرجه البخاري ومسلم في صحيحيهما أن النبي صلى الله عليه وسلم فرض صدقة البث من رمضان صاعا من تمر أو صاعا من شعير أو أو صاع أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين فهذا يدل على فرضية زكاة الفطر وعلى وجوبها ويا عباد الله اعلم أن لزكاة الفطر شرطين لا بد أن يتوفرا في من يخرج هذه الزكاة والشرط الأول الإسلام بأن يكون المخرج لهذه الزكاة مسلما فلا يصح ولا تصح زكاة الفطر من كافر لأنه لم يؤمر بذلك ولم يؤمر بصيام رمضان والشرط الثاني والأخير ووجود ما يفصل عن قوته وقوت عياله وحوائجه الأصلية في يوم العيد وليلته فهذا هو الشرط آه، الثاني من كان عنده فضل قوت أن من كان عنده فضل في الطعام عن قوته وقوت عياله في ليلة في يوم العيد وفي ليلته فقد وجب عليه آه، إخراج زكاة الفطر وكذلك عباد الله قد وضع الله سبحانه وتعالى هذه الزكاة على لسان نبيه صلى الله عليه وسلم لحكم كثيرة قد نستطيع أن ندركها وقد لا نستطيع أن ندرك هذه الحكم ومن هذه الحكم الذي التي ندركها آه، أن زكاة الفطر تكون تبهيرا للصائم تكون تسعيرا للصائم من اللغو وما قد يقع منه من الصغائر في شهر رمضان فهذه الزكاة تكون تسعيرا لهذا الصائم وكذلك من الحكمة إجناب الفقراء والمساكين عن السؤال نريد أن نغني الفقراء والمساكين في يوم العيد حتى لا يسألوا لا يسألوا الناس لا يسألون الناس في هذا اليوم المبارك نريد أن نعطيهم ما يكفيهم وعيال وعيالهم ما يكفيهم وعيالهم في شهر في عيد الفطر وهذا أيضا من الحكم ومن الحكم إظهار شكر شكر إظهار شكر لله سبحانه وتعالى على نعمة بقاء الحياة حتى إتمام شهر رمضان فقد أقم الله سبحانه وتعالى آه، روحنا لإتمام شهر رمضان فهذه نعمة من الله سبحانه وتعالى يستحق الشكر فبإخراج بثاث الفتن نشكر لله سبحانه وتعالى على هذه النعمة الكبرى فيا عباد الله فبثاث الفتن تخرج من من آه، غالب قوت أهل البلد من عرض وشعير وتمر وعقل وذرة وغير ذلك من أنواع الطعام وكذلك اعلموا عباد الله أن مقدار زكاة الفطر طاعا كما ثبت ذلك عن النبي صلى الله عليه وسلم طاعا من تمر أو طاعا آه، من شعير فالطاع الآن عباد الله آه ثلاثة كيلو تقريبا من هذه الأطعمة وكذلك وقت وجوبها لزكاة الفطر آه وقتان وقت وجوب ووقت جواز وقت ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات فهذا يدل على أن إخراج آه، زكاة الفطر لا يكون لا يكون بعد صلاة العيد واعلموا عباد الله أن هناك آداب ينبغي مراعاتها في هذا اليوم المبارك أي يوم العيد ومن هذه الآداب ما ذكرنا إخراج صدقة الفجر وكذلك الاقتتال لذلك اليوم كما ثبت ذلك عن النبي صلى الله عليه وسلم وكذلك يسن آه، أن نلبس آتنا ثيابنا في هذا اليوم لأنه يوم العيد ولكل قوم عيد فهذا عيدنا ولا بد لنا أن نقضي الشكر لله سبحانه وتعالى حتى في لباسنا وفي مظهرنا في ذلك اليوم وكذلك من سنة النبي صلى الله عليه وسلم أنه كان يأكل تمرات قبل الخروج إلى المصلى إلى المصلى في يوم العيد آه، عيد الفطر يأكل ويأكل ذلك وترا فلنتأتى بهذه السنة النبوية وكذلك عباد الله يستحق في هذا اليوم الإكثار من الصدقة في يوم العيد تتصدق على الناس الفقراء المحتاجين وتشتري الهدايا للأولاد والصغار والصبيان فهذا مما يعني يستحق في هذا اليوم آه، المبارك وكذلك من سنة النبي صلى الله عليه وسلم تغيير آه، الطريق إلى إلى المصلى ذهابا وعيابا وإيابا الذهاب إلى مصلى العيد من طريق ورجوع من طريق آخر فهذا أيضا مما ذكر عن النبي صلى الله عليه وسلم أنه كان يفعله ويستحق كذلك خروج النساء لصلاة العيد يخرجن لصلاة العيد لكن بلا تزين ولا تبرج ولا تطير فقد أمرهن النبي صلى الله عليه وسلم بالخروج لصلاة آه، لصلاة شهود آه، صلاة العيد وقد قال النبي صلى الله عليه وسلم لتلبسها صاحبتها من جلبابها هذا لمن لم يكن آه، عنده جلباب يلبسه يلبسه آه، تلبسه في آه، يوم العيد وكذلك من سنن ذلك اليوم التكبير من من التكبير التكبير يكبر الله سبحانه وتعالى وهذا التكبير يختلف عن تكبير يوم العيد العدهى بأن يبدأ من آه من آه بعد إتمام شهر رمضان إما برؤية الهلال وإما بإتمام آه، عدة آه، رمضان 30 يوما ونبدأ بالتكبير نكبر الله سبحانه وتعالى في جميع أماكننا في أسواقنا وفي سرقنا وفي مساجدنا وينتهي هذا التكبير عند خروج الإمام للصلاة وهذا خاص عيد الفطر عباد الله ومن هذه الأمور والآداب التي يستحق في هذا اليوم المبارك التهنئة بيوم العيد ويهنئ بعضنا بعضا في ذلك اليوم وقد ذكر ذلك عن أصحاب النبي صلى الله عليه وسلم أنهم كانوا يهنئون أنفسهم بمناسبة العيد ويقولون تقبل الله منا ومنكم وهذا بمثابة الدعاء والتهنئة هذا الله سبحانه وتعالى atọ̀rọ̀ ìṣẹ́ àti kẹfún aṣáájú àníbíwá Muhammad sallallahu alaihi wasallam abẹ́rẹ́ subhanahu wa ta'ala àfẹ́kọ̀ọ́ ìkẹ́ rẹ̀ àtọ́yà jẹ́jẹ́ sáré kọba àwọn báwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rẹ̀ tó bá wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam tó fi jíjọ́ òkè àti ìyáàmà abẹ́rẹ́ ọba àdìjọ́lá tó mọ́sà kẹ́ni kọ̀ọ̀kan wa náà fún wọn ẹ̀yọ́ sí ọlọ́ọba àdìjọ́lá ẹ jẹ́ kí alọ́lẹ̀ ipe ọ̀rọ̀ ọlọ́ọba àdìjọ́lá ìfínsí al òun náà làkòrí ọ̀rọ̀ sáà gbọdọ̀ gbé ọ̀rọ̀ ẹlòmíì lórí

gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá àríkẹ́ ọláfẹ́ sọ àtọ́lẹ̀ ìpáyà ìkàlẹ̀ fún wa nínú àwọn àyà tó pọ̀ nínú al-Qur'an Ànábì sallallahu alaihi wasallam òun náà ti wá ló kòkòrò ó pè wá lọ sí ibi ìpáyà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ẹ̀rùsìn ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ẹ̀yí ká dúpẹ́ fún ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá lórí àwọn oore tó ṣe fún wa tó pọ̀ tí ò ọlọ́ọ̀bá àlejọ́lá tó wá ń ṣe oore ní ìfún wa ó jẹ́ oore àdátà òun náà ní pé ọlọ́ọ̀bá àlejọ́lá fi wá sí fún gẹ́ tí a fi wọnú àwẹ̀ Ramadan tí a fi bá dé ibi tí a bá dé yìí eléyìí ó tọ́ pé òpẹ́ fọ́lọ́ọ̀bá àlejọ́lá lórí oore eléyìí nítorí tó gbé èèyàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo èèyàn náà ní ọkàn rẹ̀ àmọ́ kèdè gbogbo èèyàn náà ọlọ́ọ̀bá àlejọ́lá ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yà rúṣin ọlọ́ọ̀bá àlejọ́lá tàbátí wá mẹ́lẹ́yìí kalọ̀lẹ̀ ma ìpé bá ṣe wà nínú àsìkò ìjọsìn fọ́lọ̀wọ́ bá àlìkọ́lá àtàkùkọ àwọn tí olóore kalọ̀lẹ̀ ma pé àsìkò ìjọsìn àwọn tí olóore mìíràn tún bẹ níwájú wa látòní lọ títí ó dìdí àtòdá parí àwẹ̀ Ramadan àwọn alẹ́ Lailatul Qadr tí àwọn òru mẹ́wàá gbẹ̀yìn gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam bí Ànábì ti tọ́ka wa sílẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kọmọ́sàfíwá ti kò ń gẹ́rẹ́ òru Laylatul Qadr Ànábì ní ká wá sí òru àtó nínú àwọn òru àtó tó ti kọjá báyìí nìsín a ti kọjá òru àtó méjì a kọjá òru 21 a kọjá òru 23 so nìsín ó kú òru 25 àti 27 àti 29 òsèǹ tó mọ̀dé díẹ̀ ẹni tó bá ti àṣẹ ètò tí ò wá dìde láwọn àtòkò tó kọjá yìí tó bá jẹ́ pé Laylatul Qadr tó ń ṣe náfílà tó ń bẹ lọ́wọ́ bá àdìjọ láti gbogbo àwọn òru mẹ́wàá gbẹ̀ yìí ó dájú pé rẹ̀ níbẹ̀ yóò ṣe kòńgẹ́ láti bá Lailatul Qadr pàdé ẹ̀rọ fi ọlọ́wọ́ bá àdìjọ lá nínú àwọn nǹkan fún nínú àwọn bá àdìjọ Muhammad sallallahu alaihi wasallam òun náà ní zakatul fitr òun náà ní sadaqatul fitr òun náà ní zaka èyí tó a máa yọ zakatu fitri yìí ó yàtọ̀ sí zakatu imán tó jẹ́ pé ẹni tó bá lówó ni ó yọ láti fi ṣe àfọ̀mọ́ dúkìá rẹ̀ tó ní iye gbèdéke tówó rẹ̀ gbọ́dọ̀ dé síwájú kó tó yọ tó ní àwọn ìran ìfẹ́ oríṣiríṣi tí a máa fi yọ eléyìí ó yàtọ̀ sí zakatu fitri ẹ̀rí zakatu fitri yìí eléyìí òun wà fún òun náà ni wọ́n máa ń pè ní zakatu al látara àwọn kùdìẹ̀kùdìẹ̀ tá a bá kó sí nínú àwẹ̀ Ramadan àwọn tó kùdìẹ̀ káàtó zakatul fitri yìí yóò máa jẹ́ àfọ̀mọ́ fún wa yóò bá wa fọ àwẹ̀ wa má yóò fò sí ìdẹ̀ ọwọ́ wa má eléyìí ọ̀ràn yẹn ni lórí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí pátápátá gẹ́gẹ́ bó ti wá látọ̀dọ̀ ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithu Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní ànábì sallallahu alayhi wa sallam ó ní ànábì ṣe zakatul fitri ànábì ṣe lọ́ràn yẹn nínú oṣù Ramadan pé ká máa yọ sọ́ìkà nínú làbídùn àbí sọ́ìkà nínú wíìk ṣàíl kayọ sọ́ìkà ń bẹ́ eléyìí Ànábì sallallahu alaihi wasallam ní ala al-abdi wal-hurr ọ̀ranyàn ní lórí ẹni tó jẹ́rú àti tó jọmọlúwàbí wal-dhakari wal-untha ọ̀ranyàn ní lórí ọkùnrin àtobìnrin wal-saghiri wal tẹ̀lé ìlú ń tọ́ka fún wa wípé ọ̀ràn èèyàn ni orí ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí májẹ̀mú tí wọ́n ń bẹ fún ìyọ zakatul méjì náà ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni àti islam ẹni tí yọ zakatul fitri ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí torípé ẹni tí bá ṣe mùsùlùmí wọn ò pa aláṣẹ tó gbà rẹ̀ gan dépò pé yóò wá yọ zakatul islam náà síwájú kó tó nínú àwọn májẹ̀mú òun náà ni pé ó jẹ́ pé oúnjẹ ó ṣẹ́kù nílé fún ẹni tó bẹ̀rẹ̀ zakatul fitri yìí yóò tó àtàwọn tí jẹun lábẹ́ rẹ̀ yóò tó wọn ní ọ̀sán ọjọ́ ọdún àti alẹ́ ọjọ́ ọdún tó bá ti ní oúnjẹ tí ó tó wọn báyẹn tó lékún bùkátà tí wọ́n bùkátà sí ìrẹni náà ti dégíní ó ti dìtú láti fóun náà kóun náà yọ zakatul fitri májẹ̀mú méjèèjì yìí tá bá ti rí àjẹgbé olùdúláàdì ẹ̀yọ zakatul fitri tó látara àti eléyìí òun náà láti wá ní pé àti zakatul fitri ẹni tí ó yọ ẹ náà ni ẹni tó ní mọ́jẹ̀mútà ń sọ yìí ẹni tí wọ́n máa yọ fún yàn òun náà ni ẹni tí èèyàn ń bẹ lábẹ́ rẹ̀ ẹni tí jíjẹ mímú yàn tó wà lábẹ́ rẹ̀ òun yóò yọ bàbá yóò yọ tìyàwó ẹ̀ yóò yọ tàwọn ọmọ ẹ̀ àtàwọn tí máa ń bẹ lábẹ́ yóò bá wọn yọ tò eléyìí òun náà ni àmọ́jẹ̀mú ta bùkátà sí ẹ̀wà ní zakatul fitri yìí kò sí kankan tọ́lọ́wọ́ bá àríkẹ́ ló ti fún wa nínú òfin àyàfi kó ní ọgbọ́n tọ́lọ́wọ́ bá àríkẹ́ látorí ẹ̀ṣẹ́ àyàfi kó ní wisdom ẹlòmí ilé alẹ́mọ̀ mí nínú àwọn ọgbọ́n tọ́lọ́wọ́ bá àríkẹ́ látorí ẹ̀ṣẹ́ fún wa omi ìsìn bẹ tó jẹ́ pé àlèmọ́ àmọ́ tó láti ní fún wa ká gbà ipé kò sí tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlọ́pàá wá láti káṣe àyàfi kó jẹ́ pé ó ní ọgbọ́n tí ń bẹ ń bẹ ọlọ́run kàn ní ká ṣe lásán nínú àwọn ìta àlèlépa bá nínú àwọn ọgbọ́n tí ń bẹ ń bẹ òun náà ní pé zakatul fitri yìí yóò máa jẹ́ àfọ̀mọ́ fún aláwẹ̀ kó níbi àwọn àtúnṣọ́ àtàwọn tí ò yẹ kó ṣe inú àwẹ̀ Ramadan yóò máa jẹ́ àtúnṣe yóò máa jẹ́ àkọ̀mọ́ fún gẹ́gẹ́ délé bí àdíjú ṣe ilẹ̀ pẹ̀lú eléyìí látọ̀dà níbi wa Muhammad sallallahu alaihi wasallam bákan náà nínú àwọn hikma tí ń bẹ níbi zakatul fitri òun náà ni pé afẹ́ká rọ àwọn tálíkà àtàwọn aláìní kárọ̀ wọn lọ́rọ̀ lọ́jọ́ tà ń sọ yìí kárọ̀ wọn lọ́rọ̀ kúrò níbi ìtọrọ jẹ kárọ̀ wọn lọ́rọ̀ kúrò níbi ìmọ̀ ojú àwọn èèyàn síwájú kó tó di wọn jẹun gẹ́gẹ́ bó jẹ́ pé wọ́n wọ owó èèyàn kan tó jẹun ní ìtìwájú gọ́dọ̀ tó dé káwọn wá jó ibẹ̀ fún wọn káwọn náà lè dáná nínú ilé wọn káwọn náà lè jẹun nínú ilé wọn eléyìí nínú àwọn tẹ́tí zakatul fitri nínú àwọn tẹ́tí ń ṣe fún wa ní nínú àwọn hikma tó wà ń bẹ̀ ní bákan nínú àwọn hikma tó wà ń bẹ̀ òun náà ni pé zakatul fitri yóò máa jẹ́ ìṣàfihàn ọpẹ́ fún ọlọ́run ọba àdìjọlá yóò máa ṣe jẹ́ ìṣe àfihàn àfi ìṣe àfihàn oore tọ́lọ̀ọba àríkọlá ti fún wa látara pé ọlọ́ọba àríkọlá fi wá ti fún gẹ́ láti parí àwẹ̀ Ramadan láti gba àwẹ̀ Ramadan àti láti ṣe àwọn ṣe olóore tó wà ń bẹ́ẹ̀ tó látara jẹ́lé yìí àmọ̀ fi léyún àmọ̀ fi hikma tó wà níbi zakatul fitr lélẹ́yìí ẹ̀rùsìn ọlọ́ọba àríkọlá ẹ̀wà ní zakatul fitr yìí tààtọ̀ àwọn àwọn èèyàn tí ó yọ yìí pé bóyá ẹni tó gbàwẹ̀ ni àbẹ̀ni tí ó gbà rẹ̀ ọmọ kékeré kọ́dà ọmọ tí wọ́n bí lónìí ọmọ òjọ́ wọ́n bá bí láàárọ̀ ọjọ́ta ẹ̀ zakato fitri tó láti onáníká yọ zakato fitri rẹ̀ kọ́dà rí inú àwọn ẹni ìtìwájú táwọn sọ wípé kọ́dà afẹ́ káyọ zakato fitri fún oyún ti ń bẹ̀ẹ́nu kásí òun náà máa nínú àwọn táyọ zakato fitri fún so eléyìí òun náà ni ìran àwọn èèyàn tí wọ́n yọ zakato táyọ zakato fitri nítorí wọn so bákan náà nínú àwọn nítorí ẹ̀ká máa nípa zakatul fitri òun náà ní kí ni òǹdíwọ̀n zakatul fitri sáyọ àti inú àwọn nǹkan wọ̀lá ti máa yọ àìyàn àti Ànábì sallallahu alaihi wasallam tó sáwájú Ànábì sallallahu alaihi wasallam Ànábì dákọ̀ dàbínú Ànábì dákọ̀ wíìtì nípò míì àríkà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ó dákọ̀ grape nígbàtí bá ti tẹ́ tó ti gbẹ́ ó wà náà àwọn oúnjẹ táwọn èèyàn máa jẹ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó látara jẹ́ lẹ́yìn òun náà ni àwọn onímọ̀ ni wọ́n ti fẹ́nu kò pé níta àti máa yọ ni gáàríwú kú ti ààrẹ ìgbàlàyé ni tó bá wọ́pọ̀ nínú ìtàwọn aráàlú máa jẹ dẹ̀bí ni gírèbù tá a sọ níbò míì oúnjẹ ni àwọn ọlọ́rọ̀ tí wọ́n ń bí àwọn nǹkan tó wọ́pọ̀ nínú àwọn nǹkan tá a máa jẹ tá máa ń ní oúnjẹ òun náà ní kárí bíi ráìsì Ona ni ní kárí bí ẹwà òun náà ní kárí bí gàrí òun náà ní kárí bí ọkà bàbà òun náà ní kárí bí àgbàdo kárí wíìtì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí yẹn máa wọ́n so àwọn eléyìí àwọn náà ní àwọn nǹkan tí yẹn máa bí yọ zakatul fitri òdiwọ̀n oláwàá yọ òdiwọ̀n tá yọ òun náà ní sọ àìsàn òun náà lẹ́nìkọ̀ọ̀kan lórí ẹnìkọ̀ọ̀kan yóò máa ṣe déédéé múdù mẹ́rin múdù mẹ́rin òun náà ní sọ àìsàn wọ́n ní sọ múdù ẹ̀yọ̀kan wọ́n ní ẹni tí ọwọ́ rẹ̀ tóbi ńlá fàràgàdà jù tọ́wọ́ yóò ti kéré jù tó bá fi ọwọ́ rẹ̀ méjèèjì tó bá ti ìbọnú rẹ̀ tó bá bù ú wọ́n ni yóò ti dédé múdù kan àmọ́ kí nǹkan lè rọ̀ wá lọ́rùn àwọn èèyàn ti tèmìyànjú lórí ẹ̀ wọ́n ní nǹkan bí kílò mẹ́ta òun náà ni ó ti dédé tí ó jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan kọ́lá ní gbìyànjú tí wọ́n tún ṣe wọ́n tún lo agolo láti fi wọn ìrẹsì ẹ̀ntọ́ kọ́lọ̀wọ̀n bá àríṣẹ́ alákọ́mọ́sà bá wá san àwọn àpá àti wọ́n sì fìyànjú yìí kó bá san lẹ́sàn gbogbo ànàkọ́lá ní mújú lé owó ànàkọ́lá ní sọ́yìn lé àmọ́ta bá sí mọ́ ilé yìí gbogbo ànàlá ní agolo agolo táwà lò kéèsì agolo tó ti dìídì lọ́jà o kéèsì agolo tí wọ́n ti tẹ̀ agolo tó gbádùn tó dúró dédé òun náà láti ní ni òun náà láti yọ gẹ́gẹ́ bá ti fẹ́ kí ládàá wa náà kó dúró dédé níwájú ọlọ́wọ́ba àdìjọ́lá ẹ̀rùn sí ọlọ́wọ́ba àdìjọ́lá ẹ̀wà àdìjọ́ káàkiri fídíì dáa ń sọ yìí ó wá lásìkò àsìkò tó yàn máa yọ ètò tó yàn máa yọ nígbà tó bá wúyàn ó lásìkò àsìkò méjì òun náà ní bẹ fún sàkáàtì pé àsìkò tó lọ́lá ẹn àsìkò tí ọlá ń bẹ fún òun náà ní pé ká yọ sàkáàtì fitri látìgbà tí àlùbájá àríbá ti yọ ní àárọ̀ ọjọ́ ọdún tí tí ó fi kù díẹ̀ láti máa segin ni láti pé a kì sọ̀lá òun náà ni àsìkò tó lọ́lá kí ẹ máa yọ zakatu fitri so gẹ́gẹ́ bí eléyìí tẹ́rì rẹ̀ nínú àdíjà nabi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma tó ní anabi sallallahu alaihi wasallam anabi pàṣẹ ibi káwọn èèyàn máa yọ zakatu fitri qabla khuruji an-nas ẹ̀rí àsìkò ẹlẹ́ẹ̀kejì òun náà ni waqtu al àsìkò tó ti tọ́ ó ti lẹ́tọ̀ọ́ pé yẹn lè yọ́ lásìkò yẹn kí lásìkò yẹn òun náà ni qabla al-eid bi yawmin aw bi yawmayn òun náà ni tíwájú ká tó sọdún ó kọ̀lá tá sọdún àbúkọ̀túnlá àsìkò ó ní máa ń kọ̀lá àbọ́túnlá tí yóò sọdún òun náà ni gbàtà àwẹ̀ bá di 29 gbàtà àwẹ̀ bá di 29 lókùn gbà tó nù bá sí wọ̀ níta máa wí náà ni pé ọdún kọ̀lá àbọ́túnlá sòkòtẹ́ni tó lè kòtẹ́ni tó gbọdọ̀ fọwọ́ ẹ̀ sọ̀yà ah, àṣejìlélẹ́yìn tí wọ́n yáwó òun náà lóṣù tí ilé ọba ti tí sóòrùn ọba ti wọ̀ ààlè oṣù tó a jẹ́ pé ìjọba rẹ̀ bá di 29 òun náà ní kíni òun náà ní ọdún kọ̀ọ̀la àbọ̀túnla tó lásìkò yẹn èyàn ti lè ṣe kíni èyàn ti lè yọ zakatul fitri fún àwọn tẹ́yìn ó yọ fún àwọn tálíkà àwọn aláìní tó ẹwà rí anásílọ́láhù aléwòsálàm láti lè bá àmọ́ pàtàkì ká sọ àsìkò tí ẹmọ yọ zakatul fitri anásílọ́láhù aléwòsálàm ànábì ní ẹnikẹ́ni tó bá yọ zakatul fitr síwájú kó tó di pé ìmáàmù kó tó pé àfihàn ká tó kírun ó wá yọ ànábì ní fàyíyà sadaqatun maqbula eléyìí yóò máa jẹ́ sàárà yóò máa jẹ́ so ànábì wá ní ẹni tó bá wá yọ ẹ̀yìn lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti kírun mina sadaqat à ní dájú ẹ̀ náà nu ordinary sàárà ni sàárà àti òní ṣe dédé pé ó ṣe gíní ó ṣe àfọ́dàkọ́tú alìfẹ́sìlì tó látara bẹ́ẹ̀ ọ̀yẹ̀ká ti ṣe gíní ọ̀yẹ̀ká tó àsìkò ọ̀yẹ̀ká yọ tókè owó tọ́nà ọba àlìkẹ́ ọlábá fi àsìkò sí àhíkìmà tún bẹ́ẹ̀ bí àsìkò tó fi sí yẹn àgbọ́dọ̀ gbé e kó lára àwọn àsìkò yẹn tò nínú àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ ká mà òun náà ní pé ká lọ lè mà ìpè zakatul fitri àìyọ pẹ̀lú owó káwà sọ pé zakatul fitri nígbàtà wọ́rá ìsì agolo méjìlá tẹ́ sọ yìí nìsín àrí pé agolo méjìlá ó jẹ́ nǹkan bí ìgbéyà 3000 kìníkà ẹ̀yẹn tẹ́ ni wá lè kó 3000 kìníkà yẹn kí wá ṣe gíní kí wá kò fún sálíkà eléyìí ò bójúmu ẹ̀yẹn anábì sallallahu alaihi wasallam ànábì sọ pé oúnjẹ òun náà ní ká máa fi yọ owó ń bẹ láyé ànábì sallallahu alaihi wasallam náà gbogbo àwọn ẹsì dáàmà mú àyè náà ibi àwọn tálíkà wọ́n lè máa rí owó tí wọ́n fi dáná wọ́n lè máa rí owó tí wọ́n fi ṣe bẹ̀ owó eléyìí náà àwọn ẹsì ìyẹn ń bẹ láyé ànábì sallallahu alaihi wasallam náà tí ọba wa fẹ́ ṣe àṣekún dáadáa tọ́lọ́ ọba àdékẹ́ ló fi fún ọ ládàá tó tún ní òní kú òní gbẹ̀sẹ̀ lórí ẹ̀ kí làdékún dáadáa tó lè ṣe ìwé ìgbà tí ọba yẹ òṣùwọ́n náà yọ ọ́nú ẹ̀sìn ìwọ́n tó fowó kún so eléyìí náà ó tún láó tẹ́kí ni ó fi gbà lékún ládáwọ́dọ̀ ọlọ́wọ́ bá àdíkẹ́ ọlá ní nígbà tó yọ agolo méjì lásán ọwá òkè à ó lè mọ́rọ̀ tí ó fi ṣe láìsí ọwá tó mú 2000 sí so eléyìí òun kèé ṣe pé kíni kèé ṣe kó sọ zakati fífì rẹ kèé ṣe kó sọ lówó tí a bá ní ká dó lórí ìyapẹ́ ẹnu àwọn kan báyìí àwọn kan báyìí nínú ẹ̀sìn àwọn nǹkan tí ó dàrú mọ́ wa lọ́wọ́ ló pọ̀ nínú ẹ̀sìn àmọ̀ gbọ́lé rédíò ẹ̀lọ́wà lọ́lẹ̀ owó ẹ̀rì tí àwọn ànàbíyà àwọn ènìyàn lè fi kìníkà yọ́ kọ́lá àwọn kan bẹ wọ́n tún sọ ọdún ìjọ kan wọ́n ní kọ́lá ilé fòdùkú yọ́ wọ́n a máa wí eríṣiríṣi yóò wá dàbí gbàgbé pé èèyàn fi ẹ̀sìn ṣe kí fẹ́ ti sàwẹ́ wa so ẹjá dúró bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe rìn látọ̀dà nàbí sallallahu alaihi wasallam bá nàbí ṣe ṣe bá wọn sàájà nàbí ṣe so eléyìí òun náà ni ó fi wá lọ́kàn balẹ̀ ipe àti ìwọ̀n sì ní ká ṣe aqulu ma tasma'una wa astaghfirullaha الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه قسم الله سبحانه وتعالى أترجاكم يا معشاهد والنبي محمد صلى الله عليه وسلم الله عليه السلام عليكم أتكم وإكاره أتري أبي أبي أبي أبي صحابة أتوبة أميري وأدعو إلى النبي صلى الله عليه وسلم في الجار إلى القيامة الله عليه السلام أمسك لكم كمان كمان يا رسول الله بارك السلام ẹ̀lẹ́bí àlàyé tí a ń ti fún àwa lọ kíké àsìkò tó kù láàbì sọdún àwọn ìjọ ti ń bẹ̀ẹ́ tọ́lọ́wọ́n bá àdìjọ́lá tó làkà ìfún alátọ̀dà níbi sallallahu alaihi wasallam nínú àwọn ìgbàtọ́ ayé ká sọ́ra fún kí o sí inú níbi sallallahu ni náfílà tí àwọn èèyàn máa ń yàn ní jímọ̀ tó bá gbẹ̀yìn àwẹ̀ Ramadan gẹ́gẹ́ bí jímọ̀ tá a wà ń bẹ̀ lónìí wọ́n ní àwọn ẹ̀sẹ̀dẹ́ àwọn àwọn tẹ́yò kí ní gbogbo ọdún kan tó kọjá lọ àwọn àwọn tó fi kalẹ̀ tó kí tó bá wá di náfìlà tó bá ti wá yàn náfìlà yẹn níwà pa àwọn irun yẹn rẹ so eléyìí kò lẹ́rìí kò fẹ́sẹ̀ nílẹ̀ látọ̀dà Nábì sallallahu alaihi wasallam àdáda lẹ́rí àwọn míì ti yàn látàárọ̀ àwọn míì lẹ́yìn bàtà bá kíjímà tán òun náà ni wọ́n so àwọn náà wọ́n gbàsìkò kalẹ̀ fúnra wọn látàárọ̀ tálàtàrí bá ti tó wọ́n kò lè yàn mọ́ sògbò eléyìí àdádálẹ̀ ni ẹjá jìnà sí ẹjá tó ti fi tó fọwọ́ lọ́kàbalẹ̀ níta abárẹ̀ rí tó dájú látọ̀tà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yẹ́rú sí ọlọ́wọ́ bá àdéjọ́lá nínú àwọn nǹkan tí ó fi ẹ̀ká palẹ̀ mọ́ ni àlẹ́ ọdún eléyìí nínú àwọn tí a máa fi parí àwẹ̀ Ramadan ni Eidul Fitr ọdún ìtúnu nínú Muhammad sallallahu alayhi wa sallam súnà tó ń mú àkàdá afẹ́kí gbogbo kájáde kálọ̀lẹ̀ kírun kájáde kó nínú mọ́sálásí kálọ sí mùsọ́lá níbi tí kálọ sí gbansata lẹ́yìn ìlú kálọ kírun bẹ́ẹ̀ eléyìí oná ní súnà nàbí sallallahu alaihi wasallam bí mọ́sálásí ànábì ti lọ́lá tó ní ìlú Madina ànábì àmà jáde níbẹ̀ wọ́n tó wà lọ́lẹ̀ kí sọ̀látù ẹ̀yìn ní mùsọ́lá tó eléyìí Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ tó wà rò papọ̀ máa èyí tó ẹ̀kọ́ wa náà sọ kí ìdí wa kó fi lè ṣe déédé pẹ̀lú tànàbí wa muhammad sallallahu alaihi nínú ẹni zakatul fitri ìdá àti sàlàyé ẹ̀kọ́já yẹn nínú àwọn nǹkan tó yẹ ká gbìyànjú òun náà ni ká gbìyànjú ká wẹ̀ ní ọjọ́ tá à ń sọ yìí ìwẹ̀ ẹ̀yìn àkáwẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn máa wẹ̀ ni àníyàn tí ó wà ni pé ó wẹ̀ ìwẹ̀ fún ẹ̀yìn eléyìí nínú àwọn nǹkan tí a fẹ́ nínú àwẹ̀ nínú ni bákan náà ká wọṣọ tó káwọsọ tó lálàáfíà aṣọ tó rẹwà nínú àwọn aṣọ wa tó dáa ẹni tí ò bá lágbára láti rán aṣọ tuntun èyí tó bá fẹ́ wọ̀ náà tó ti ní tẹ́lẹ̀ kó lọ dáadáa kó dàbí tuntun èyàn kì lo àdòkí àìsẹ̀ èmi ò kan tán síbá nínú ọdún tí ògbè ma ya lẹ́yìn àdúkò wá wọ́n sọ̀kan tó ká káwá ní káwọn ẹmọ ni níwò sàánúta sílé so èyàn máa ń ṣe kí ni ọlọ́ọ̀bà ìṣẹ́lá ní káfí tọ́lọ̀ èyàn máa ń fi orí ọlọ́wọ́ bá àlejò láhàn ní tó ká wọ aṣọ tó dáa àwátá bá jẹ́ ọkùnrin tàbá náà káfi tùràrí tó dáa káfíta wa kí tùràrí wọ́n máa tẹ́gíní kó máa kọ́ mọ̀nàmọ̀nà ẹ̀ẹ́sọ́ àmáwátá bá jẹ́ obìnrin kò sígbà láyé fún wa obìnrin kìí fi tùràrí sára jáde nígbà tí èèyàn bá ń jáde lọ ẹ̀yà ànábì sallallahu alaihi wasallam ànábì ní obìnrin kóbìnrin tó bá jáde nínú ilé ẹ̀ ó wá gbọ́n tùràrí sára àwọn èèyàn wá ń gbóòrùn tùràrí yẹn ànábì ní fàyè kí ló fà á òun náà ni àwọn ọkùnrin yóò máa tẹ̀lé òórùn tó bá ti gbọ́ yẹn so látara bẹ́ẹ̀ yóò ti sábà bí sáwọn ọkùnrin òbí máa tẹ́lẹ̀ tí ó fi máa tẹ́lọ́n lára rẹ̀ so ní súnà Ànábì sallallahu alaihi wasallam ní ká múra dáadáa àwọn ọmọ wa náà tàbí kan mọ̀ pé ọjọ́ ọdún ilé yìí ká máa sọ fún wa tàbá lágbára láti ànábì a máa jẹ dàbídùn láàárọ̀ ọdún tí ń bọ̀ yìí ọdún ààwẹ̀ ànábì kọ́kọ́ máa jẹ dàbídùn láàárọ̀ síwájú kó tó lọ yìí ànábì wa máa jẹ ní wíìtì ànábì ún ẹ̀yẹ́ so eléyìí nínú àwọn súnà ni tó jẹ́ pé àkẹ́sì súnà àdásàbá nàbí sallallahu alaihi wasallam níta afẹ́ká so bákan náà lọ́jọ́ ọdún tá à ń sọ yìí àfẹ́ bó ṣe jẹ́ pé ọjọ́ ìdùnnú ni kẹ́ bó ṣe jẹ́ pé ọdún yìí ká mú àwọn aláìní kásánú wa ẹ̀yìn ká fún àwọn èèyàn ní yàtọ̀ sí sàárà gan ká fún àwọn èèyàn lẹ́bùn kéṣe ogun èèyàn ní mọ́bùkátà sí sàárà ẹni tó bá jó lówó ní alẹ́bùn lẹ́bùn tó jẹ́ pé tí òní jẹ́ sàárà eléyìí nínú àwọn nǹkan tá a fẹ́ ká máa ṣe nínú ọdún ni bákan náà afẹ́kóbìnrin náà jáde obìnrin jímọ̀ sọ̀rọ̀ ẹ̀rẹ́ olórí obìnrin kó kírun jẹmọ́ mọ́sálì sọ̀rọ̀ ẹ̀rẹ́ olórí àmọ́ tó bá di nígbà ọdún anábì sallallahu alaihi wasallam anábì ní gbogbo àwọn obìnrin káwọn náà jáde

eléyìí náà nínú àwọn nǹkan tó yẹ ká palẹ̀ mọ́ fún ni ṣùgbọ́n kóbìnrin gẹ́gẹ́ bá ti sọ kóbìnrin ó sọ́ra fún ìjáde láláì ní kíní láláì ní ìbora rẹ̀ láláì ní wọ́n jìlìbá kóbìnrin ó sọ́ra fún ìjáde pẹ̀lú ọ̀ṣọ́ tó jẹ́ pé yóò máa ṣe sábà di àbáwọn ọkùnrin yóò fi máa wò ó pẹ̀tọ̀pẹ̀tọ̀ bákan náà kóbìnrin ó sọ́ra kó mọ́ máa rìn láàrin àwọn ọkùnrin káwọn máa bẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ so eléyìí nínú àwọn nǹkan tí ó yẹ ká kíyèsí ni nínú àwọn tó wà nínú súnnà tó wà nínú ọdún yìí òun náà ni pé ká máa ṣe Allahu akbar ká máa gbọ́lọ̀ ọba àlèkíọ́lá tó bí Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd ká máa wí ká máa wí ká máa pàrà rẹ̀ ẹ̀ pàápàá jùlọ látìgbà tí a òun náà ní pé sọ́má ti kéde fún wa pé wọ́n rósù nígbàtí a bá gba ẹ̀pẹ́ 29 àmọ̀fẹ́ àwọn Ramadan ti parí nìyẹn so láti gbà yẹn òun náà láti máa gbọ́lọ́wọ́ bá àlejò látóbi àbígbàtà gbà pé ọgbọ̀n tá a bá ti túnú ní ọgbọ̀n yẹn àtìgbà yẹn láti máa gbé ọlọ́wọ́ bá àlejò látóbi gbogbo bí ta bá wà a máa gbọ́lọ́wọ́ bá àlejò látóbi àyàfi ta bá wà ń bí ẹ̀gbìn nìkan lókù bá wà lọ́jà bá wà lójú ọ̀nà bá wà nulé a máa tẹ́kí ni a máa gbé ọlọ́wọ́ bá àlejò látóbi àsìkò wá láti gbọ́lọ́wọ́ bá àlejò látóbi látìgbà tí òun bá ti wọ̀ nígbà bá parí títí tí ma mọ́ fi tegínni tí ma mọ́ fi dìde láti kírun tàbá ti kírun tán eléyìí ti parí so eléyìí ọ̀pọ̀ àwọn èèyàn máa ń sàtìdé eléyìí wọ́n máa dá pọ̀ mọ́ ti ọdún léyá tí wọ́n tún wá máa tẹ̀síwájú níjọ́ kejì níjọ́ kẹta níjọ́ kẹrin so nínú ọdún kékeré tààmù sí idul fitri àsìkò tá a máa dáadó òun náà nígbà tí wọ́n bá ti dìde láti kírun ẹ̀yẹ́rú sí ọlọ́wọ́ bá rí jọlá nínú àwọn nǹkan tí ó nílẹ̀ látọ̀dọ̀ àwọn sálà òun náà ni pé ìyẹn tó máa kí rẹ ni ìyẹn máa kí rẹ ni kú ọdún ìyẹn máa kí rẹ ni kú ọdún gẹ́gí ó tẹ́rí lẹ̀ pé àwọn sálàmù ọ̀nà olè àwọn máa gbà tẹ́mà fi kíra àwọn kó ọdún àwọn máa kíra àwọn pẹ́ta kọ́bàlọ́láhù minna wa minkum àdúà àti kíkí òun náà ni ó ti kíni òun náà ni máa papọ̀ fún wa tó tó bá jẹ́ pé láwùjọ wa dáa máa kíra wa ní tẹ́mi bá ṣe kọ́ rẹ̀ tí ò bá ṣe dédé tọ́lọ̀ fẹ́ ń kọ́ ká máa sọ pé taqabbalallahu minna wa minkum pé ìtumọ̀ eléyìí òun náà ní pé kọ́lọ̀ ọba àlejòọ́lá kó gba ìjọsìn wa ẹ̀yìn tá a ṣe ní àwẹ̀ àti ní ọdún ó sì gbàtì tó gbàtì yìí náà tó eléyìí náà nínú àwọn àtúnà Nabi sallallahu alayhi wa alihi àfẹ́ kí asọ́yàyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìsìláàmù ògbà wá láyé ìsìláàmù òpè wá lọ síbi pé kéèyàn máa fajúro kéèyàn máa lè jí kòkó àwọn tàbá tó wà ní ọdún yìí kátúraká fáwọn ọmọ pàápàá jùlọ àwọn ọmọ kéèkéé kájíká àwọn ọmọ kéèkéé ó ṣeré lásìkò ọdún eré tí ò bá ti ní sápò tẹ̀sìn ọlọ́wọ́ bá àlejọ́lá torí pé anábì sallallahu alaihi wasallam nígbà táwọn ọmọ kan ṣeré àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣeré tí wọ́n kọ́ nígbà anábì sallallahu alaihi wasallam wà Abubakar wá lé wọn anábì wá ní Abubakar fi wọ́n lẹ̀ àwọn náà ń sọdún ní pé gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní ọdún tiwọn ọdún tiwọn náà tò lásìkò ọdún àwọn kéèkéé wọ́n lè láwọn ṣeré wọ́n lè láwọn lọ zoo wọ́n lè láwọn lọ jọra nǹkan àwọn lọ ṣọ́gbà ogoro àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ìgbàláyé wà fún wa ni ká fi àwọn mọ́lẹ̀ fún ṣeré lásìkò yẹn wọ́n látà àwọn bá ti àwọn nǹkan kéèkéé táàmù bá wọn sí tẹ́lẹ̀ ẹjá wọn sàmójúkò fún wa lásìkò ọdún yẹn kí wọ́n fi lè rí pé kí ni káwọn náà mọ̀ pé àsìkò ọdún lélẹ́yìí ó sì yàtọ̀ tó bákan náà kájé fún orí yàtọ̀ níbi jíjẹ kájé fún orí yàtọ̀ níbi mímu tó eléyìí òun náà ni àwọn nǹkan tó rọ̀ papọ̀ mọ́ ọdún ẹ̀yẹ́ tí ọlọ́wọ́ bá nìkíọ́lá tàbá wá sọdún tán lẹ́yìn bàtà tán tàgbà àwọn Ramadan tán wàá sì gbàgbà tó kù kí ló kù lẹ́yìn Ramadan ní tó kù lẹ́yìn Ramadan àkórí ẹ̀ òun náà ló ní ká ṣiṣẹ́ lórí bí a ṣe ní àtìsíkọ́ọ̀mà ká sì ṣiṣẹ́ lórí bí a ṣe dúró ṣinṣin lórí àwọn ìjọsìn tá à ń pè nígbà Ramadan ọlọ́wọ́ba àrẹ́sọ̀láwà àríwọ̀sẹ́lám ó sọ fún wa pé ọlọ́wọ́ba àríkẹ́ láti dé ṣètáàlì mọ́lẹ̀ nínú Ramadan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báwọn ṣe ń ṣe wọ́n ń tètè bí ìgbà tó jẹ pé àwọn ni wọ́n tè mẹ́wọ̀n ni ṣe pé táwọn ẹ̀bá ti parí báyìí pé á ah, òjò wa tú nílẹ̀ báyìí yóò wá ṣe kíní yóò wá bẹ̀rẹ̀ gbogbo àwọn ìwà tí ó da àwọn tó ti pa tẹ́lẹ̀ eléyìí ò bójúmu tá a bá ti jáde nínú Ramadan inú àwọn àpẹẹrẹ sáàfì máa ní ìrànkàn pé Ọlọ́run ti gbaṣẹ́ wa òun náà ni pé àwọn dáadáa tá à ń ṣe kó má ti fi kíni ká má bẹ̀rẹ̀ tẹ̀tẹ̀ yìí lẹ́gbàá tá a bá parí àwọn Ramadan tán eléyìí náà ni ó máa túmọ̀ pé ìtúbá tó túbá ní bẹ̀rẹ̀ Ramadan yẹn kèé ṣe ìtúbá fúgbà díẹ̀ ẹ̀ẹ́dín mu títẹ́lẹ̀ tó ti ní ah, àwẹ́ ti dé tàwàpọ̀ títì báyìí má padà sí ẹ̀mọ́ lẹ́yìn Ramadan àtàwọn èyí títí àwọn ọwà míì tó jẹ́ pé a ah, fẹ́ wù nù Ramadan àtàtàrí kájírí ẹ̀ nù Ramadan mo wà àbí kájí kó segin ni kájí kó tẹ̀síwájú bẹ́ẹ̀ tó eléyìí òun náà yóò mọ̀ túmọ̀ pé ọlọ́run bá àlejòlá àgbà ìjọkùn wa nínú àwọn nǹkan tó tún kù lẹ́yìn Ramadan òun náà ni ká gbìyànjú ká gba àwẹ̀ mẹ́fà nínú oṣù Shawwal lẹ́gbàtà bá parí Ramadan tán yàtọ̀ sí ọjọ́ ọdún tí a gbọ́dọ̀ gba àwẹ̀ lọ́jọ́ àwọn ọjọ́ tó kù nínú ṣàwárì ká mú ọjọ́ mẹ́fà ń bẹ̀ tẹ́yìn bá lè yára gbà á kó gbà tẹ̀léra wọn ó dáa púpọ̀ tẹ́yìn bá sì lè gbà lẹ́yọ lẹ́ẹ̀kọ̀ kan náà ní títí ó fi pé mẹ́fà ilé ìjà púpọ̀ anábi sallallahu alaihi wasallam nínú hadithu abu ayyub al-ansari radiyallahu anhu anábi sallallahu alaihi wasallam anábi ne tó bá gbà àwẹ̀ ramadan lẹ́yìn ìgbà ní kàfíyà lè jahar anábi ni ó dàgbà tó gbà àwẹ̀ odidi ọdún kan yípo ni nígbàtà bá wòye sí àwọn onímọ̀ wòye sí wọ́n ní túbọ̀ ló ṣe dàbí àwẹ̀ ọdún kan yípo wọ́n nígbà tó jẹ́ pé ọlọ́ọ̀bá àríkẹ́ lásọ fún agbẹ́mọ̀ jẹ́ àbẹ̀lẹ̀ hasanati pẹ̀lẹ́hù aṣírú eh, amtariha ẹni bá ti jẹ́ dáadẹ́ yọkan èyí yóò gba ládàá ekini eh, ìlọ́po mẹ́wàá rẹ̀ wọ́n ní tàbá wo àwẹ̀ Ramadan ta gbà yìí a gba àwẹ̀ oṣù kan tàbá ṣe mẹ́wàá rẹ̀ a pé a gbà ládàá oṣù mẹ́wàá nù tàbá wá gba mẹ́fà nínú Shawwal tàbá ṣe ìlọ́po mẹ́wàá tiẹ̀ náà yóò ṣe ní oṣù méjì tó eléyìn ló ń túmọ̀ pé àgbàládé àríwàtí ẹ̀sìn ní ìgbàtí ẹ̀yàn fi àòdì bí ọdún kan ìgbàtí ẹ̀yàn fi gbàwẹ̀ ni tó eléyìn náà inú àwọn tàtójá kọ́ẹ̀ká tó kókó rẹ̀ ní kágbìyànjú rẹ̀ tàbá wá tẹ́lẹ̀ ìtàn àwọn ìtótúnkù náà nínú àwọn àwẹ̀ lóríṣiríṣi àwọn àwẹ̀jọ́ mọ́tẹ́ ní àwọn àwẹ̀jọ́ tọ́ọ̀dé ní àwọn àwẹ̀ àyámú àti àtàwọn àwẹ̀ míì náà tó bá wá tó jẹ́ gbogbo súnà nàbí sallallahu alaihi wasallam ẹ̀ríkà gbìyànjú lórí ẹ̀ bákan náà ìmọ̀ tọrẹ ìmọ̀ ṣàánú àwọn aláìní èyí ti inú àwẹ̀ nìkan òun náà lè fi pàtálíkà ebi ń pa wọ́n láwọn ọjọ́ mìí náà ànábì náà gẹ́gẹ́ bá ti kọlọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn ò sọ fún wa pé inú àwẹ̀ ànábì máa ń tọrẹ ní wọ́n sọ fún wa so ẹ jẹ́ káwa náà fẹ́lẹ̀ ju ànábì sallallahu alaihi wasallam ká máa tọrẹ lọ́jọ́ lásán ẹ̀yìn tó bá wá di inú àwẹ̀ ká tó máa sàlékún ìtọrẹ bákan náà tilawatul Qur'ani wa wọn ò sọ so wọ́n ní Jibril ní ma wá ṣe gíní ní ma wá ṣe so eléyìí náà ó yẹ káwa náà gbìyànjú ká máa ṣe ká máa ṣe kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn kìí ṣe ní àwẹ̀ nìkan ìkàkà sọ fún wa ní pé ká máa kóra wa jọ pọ̀ ká máa sábà fáwọn ọmọ kóra wa pọ̀ kí ìbá ti ṣe ní Ramadan àmọ́ ní láwọn nínú yàrá wa nílé oníkálùkù wa ẹja gbìyànjú kìyàmù lẹ́yìn kò lọ́bìkan Ramadan bá parí àmàjì àmàṣe kìyàmù lẹ́yìn ó fẹ́rẹ́ jù rákà méjì ẹ̀yìn rákà mẹ́rin rákà mẹ́fà kéèyàn máa gbìyànjú láti máa ṣe kéèyàn náà fi wà nínú àwọn tó jẹ́ pé wọ́n mọ ọlọ́wọ́ bá àlejò lóṣù àwọn tí wọ́n máa dìde lóru àwọn tí wọ́n máa tẹ́wọ́ sí ọlọ́wọ́ bá àlejò láti máa bẹ́ẹ̀ yòrè àti kọlọ̀ọ̀bá àríkẹ́lá tó mọ́sàgbà lọ wa àbẹ̀lọ́ọ̀bá àríkẹ́lá yìí tó kù jíra àwọn ìdáná fi parí àbẹ̀lọ́ọ̀bá àríkẹ́lá tó mọ́sàgbà ní ẹrú tí ó parí àwẹ̀ Ramadan tó bá wá parí ẹ̀dá kọlọ̀ọ̀bá àríkẹ́lá tó mọ́sàgbà lọ wa ọmọ wa ṣe ní àṣemọ́ fún wa kó ti iman pẹ̀lú ẹ̀mí Allahumma salli ala Muhammad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 ربنا إننا آمنا فاصلنا مع الشاهدين اللهم ربنا إننا سمعنا مناديا لجلادي بالإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم تقبل صلاتنا اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا اللهم تقبل جميع أعمالنا الصالحة اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قم إلى صلاتك